وأسلم له وخالص له العبادة يغفر لكم ذنوبكم ويخرجكم من عذاب عليم عباد الله واعلموا أن إصلاح القلوب شأن العظيم وغاية شاملة لا تصلح الأحوال ولا تستقيم الأمور إلا بصلاح أعمال القلوب لقول النبي صلى الله عليه وسلم جاء بالحديث في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب عباد الله واصلاح القلب لا يكون إلا باصلاح أعماله وأعمال القلوب كثيرة ومتعددة ومن أهامها وعظامها وأشرافها التوكل على الله سبحانه وتعالى فهو منزلة من منازل الدين ومقام من مقامات المؤمنين من مقامات المؤمنين عباد الله وحقيقة التوكل هو الصدق ثمن القلب على الله سبحانه وتعالى استجلاب المصالح وضرب المضار من همور الدنيا والآخرة وتحقيق الإيمان بأنه لا يعطى ولا يمنع ولا يضر ولا ينفع سواه سبحانه وتعالى ولقد جاء في الأمر بالتوكل على الله سبحانه وتعالى في كتابه في حوج مختلفة ومواده مؤكدا بل جعل الله سبحانه وتعالى شرط لصحة الإسلام وقوة الإيمان قال سبحانه وتعالى إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين ثم قال وعلى الله وتوكلوا إن كنتم مؤمنين عباد الله وعلموا أن حياة المرسلين وأقوامهم للتوكل للتوكل على الله سبحانه وتعالى قال سبحانه وما لنا ألا نتوكل على الله وقد آدانا سبلنا وقال لنبينا محمد صلى الله عليه وسلم فتوكل على الله إنك على الحق المبين وقال وتوكل على الحي الذي لا يموت وقال عن أصحاب رسول الله صلى الله عليه وسلم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل قال في جزاء المتوكلين وما يتوكل على الله فهو حسبه فقال وإذا عزمت فتوكل على الله أدى كفل وضع عليكم يا الله أولي أجين جيت الله ثم بأنبوا محمد صلى الله عليه وسلم nínú iṣẹ́ alẹ́ Muhammad nígbà tí alẹ́ bá ń ṣe kútúbà àwọn nǹkan tó máa ń tì síwájú léyìí tí àwọn afá súnà táwọn náà kọ́ sí anabi látara àwọn nǹkan wọ̀nyí. anabi sallallahu alayhi wa sallam a máa tì síwájú bí kútúbà rẹ̀ pé èyí tó lóore jù náà ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba adẹ́dàá. kò lẹ́tọ̀ọ́ ká máa gbé ọ̀rọ̀ ẹ̀dá ká máa gbé ilé ọba nítorí bá àwùjọ tí wàá àwọn nǹkan Allahu kọ́lá rasul òun sì ní kọ́lá àṣì iná àgbàlagbà fáà ọ̀rọ̀ ọba ni máa ń lékè gbogbo ọ̀rọ̀. ajé máa yé wọn pé ìlànà tí yẹn fi ń sin lọ́hùn tí yóò fi jèrè jọ́sìn náà kọ́lọ́hún fi sìn ẹlẹ́sàn lérí jọ́sìn náà ó ní kí yẹn sin lọ́hùn pẹ̀lú ìlànà nígbà Muhammad ká máa sin lọ́hùn pẹ̀lú ìlànà apá àkàkú làkàlẹ̀ fún rẹ̀ ká máa sin lọ́hùn pẹ̀lú ìlànà ṣéwù kan tó làkàlẹ̀ fún rẹ̀ bàbá náà àwùjọ tiwa lónìí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni òfin ìlànà anábì sallallahu alaihi wasallam ní òfin sin lọ́n. a ń sin lọ́n ẹlòmíín sin lọ́n bó ti bá àwọn àbáyé ti ṣe ni. kọ́lẹ̀ ẹ̀ kọ́ rẹ̀ tẹ lórí pé anábì ah, ẹ̀ ṣe báyìí àní ah, àbàtúwà ẹ̀ ṣe bá. gbọ́dá lè kíyàmá bọ́lọ́wọ́n bá fi ọsẹ́ yà nẹ́bí má bínú o fún ààrẹ lọ sí ọ̀nà àyà. Ànábì sallallahu alaihi wa sallam àmàjọyọ̀ pé ikọ́ burú jù nínú àwọn àlámàrí òun náà ni àdáadáalẹ̀ ẹ̀sìn àdáadáalẹ̀ irun tánàbí òkí kéèyàn máa kírú ẹ̀ irun náfìlà tánàbí òyàn láyé káyanrú ẹ̀ káwọn ṣàdúà láì bá lànà nábì mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àdáadáalẹ̀ alẹ́ mi ló burú jù o nítòfi burú ni pé ẹni tí bá ń ṣe yóò rí rẹ̀ fóun sẹ́sìn kódà kò ní fẹ́ túbá kò mẹ́ẹ̀ ànábì nínú eléyìí àánú ńláńlá ni bí ẹ bá sì wà lórí àánú ó lè wọná lórí ẹ o ọlọmọsí ọlọmọ èyí tí ó jẹ́ kókó kútúbà wa lónìí òun náà ní haqiqatu at ala Allahi subhanahu wa ta'ala. Tọ́mání kéèyàn gba lọ́lọ́run, ìgbà lọ́lọ́run, kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni pàápàá ìgbà lọ́lọ́run? Ìgbà lọ́lọ́run ọba ìkankan tó jásí pé ó nìkan ṣe pẹ̀lú iṣẹ́ ọkàn àwọn ọ̀nà tá a máa fi ń sin náà ọba àwọn ìbáàdà tán wà àlìbáàdà tu alùpàlùdíyà àwọn ìjọsìn kan wà pé ìjọsìn ọkàn ni àwọn ìjọsìn kan sì wà àwọn ìjọsìn eríkèríkè ara làwọn. àwọn ìjọsìn bá àti gbọ́rọ̀ máa ṣe ìjọsìn eríkèríkè ara bá a ti gbọ̀rọ̀ máa ṣe fẹ́ dá mi bẹ́ẹ̀ náà làwọn ìjọsìn ọkàn a gbọ́dọ̀ máa ṣe fẹ́ dá mi. bí ẹ bá ṣe ìjọsìn ọkàn bí ẹ bá fi lè gbé fẹ́ dá mi ìyẹn ti ṣe ẹ̀mọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀. bó ti jẹ́ sí pé àwọn ìjọsìn eríkèéríkèé ara wa bàbá ṣe fẹ́ dá mi ìyẹn ti ṣe ẹ̀mọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ àwọn ìjọsìn kan yìí wá lágbà púpọ̀ ìjọsìn ọkàn yìí òun ní máa ń kíkẹ́ mi wá dúró dáadáa òun ní máa ń sọ ìhà táwa ipa tẹ̀lé pẹ̀lú ọlọ́run nínú àwọn ìjọsìn ọkàn òun náà ni alẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ìjọsìn ni àwọn àfáà máa ń fi bínú ìjọsìn fihàn bẹ̀rù ìjọsìn ni ọlọ́run nìkan la máa ń bẹ̀rù àìbẹ̀rù ẹ̀dá àmọ́ ọlọ́run nìkan la máa ń bẹ̀rù ó lálàyé àwọn afáwá pín ìbẹ̀rù wọn kò sọ́nà mẹ́ta. àwọn àbẹ̀rù kan wà pẹ́pẹ́ ìbẹ̀rù àdámọ́ ni eléyìí ń nì kò sẹ́sẹ̀ mẹ́ bí kí n rí tí wọ́n dẹ́rù béèyàn kó wá bẹ̀rù. àwọn bẹ̀rẹ̀ lómìnira yẹn lọ bí ẹ bá rí ojú ẹ̀rú bà àti kàmí ti máa ń bẹ̀rù báyìí ìbẹ̀rù tá a sọ pé kò dáa òun ni ìbẹ̀rù títà sí pé ọlọ́run nìkan lẹ́ka ní sí ìbẹ̀rù pé ọlọ́run nìkan lẹ́ka ní sí ọlọ́run nìkan ló lè para kápò láyé ọlọ́run nìkan ló lè ká sí wá dínkù ọlọ́run nìkan ló lè fi wàhálà kàn wá ọlọ́run nìkan ló lè fa nǹkan yìí kàn wá ọlọ́run nìkan ló máa páyà kó mọ̀ fi kàn wá níbi ọba ti ń páyà ẹnìkan tó ní à lágbájá ó lè já kú ó lè ṣẹ́ lórí ọlọ́run ń bẹ ní ọwọ́ wọn. ìbẹ̀rù wa débẹ̀ ìyẹn ti fi ìbẹ̀rù ìyẹn ti sin ẹnìyẹn ni. nínú àwọn àjọsìn ọkàn náà ni ara àjọsìn ọkàn ni. ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ gbára lé òun nìkan ṣoṣo ló lè fún yẹn ní nǹkan tá à ń wá òun nìkan ṣoṣo láàgbára lẹ́kọ́ nǹkan tí mo ń wá yìí òun nìkan ló lè fún mi ẹ̀dá mi ò lè fún mi má. pàtàkì jùlọ àwọn nǹkan tó já sí pé ẹ̀dá ò tiẹ̀ lè fúnyàn ọlọ́run máa ń fúnyàn ẹ̀dá ẹ̀dá kan lè jẹ́ sábàbí ni ìdí tàbí gba ọlọ́run ọba nù onìkan ló lè fúnyàn ní nǹkan ẹ̀rí pé níta bá ń pé ó lè fúnyàn ní nǹkan tó ní nǹkan yẹn lọ́wọ́ ọ̀dọ̀ ìlà lọ. àmì ẹni tí ò lè fún ọ ní nǹkan látọ̀jú ẹni sí anibukata tó ń jẹ ẹni táwọn kó lóúnjẹ ńlẹ́ láwọn ọgbẹ́ ẹ láti fún mi lóúnjẹ. eléyìí ò lè kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ àwọn kẹta ń bẹ jẹ́ kí ọlọ́run ọba nìkan ló ní kápá ẹ̀ lọ́wọ́ ìtọ́ ń léun ni ìkápá ọlọ́run lọ́wọ́ ó kàn fi àwọn kan sọ̀gán rẹ̀ ni ọlọ́run nìkan ni máa ń fún yàn ọlọ́run nǹkan yìí ni òun nìkan náà ló lè hánà nǹkan fún yàn kò sẹ́ni tó lè hánà nǹkan fún yàn àfọ́ ọlọ́run ló fi jẹ́ pé ìtọ́lọ́run bá bá hánà fún yàn kò sẹ́ni tó lè fún yàn.

òun lè yòókì kó èyàn fi kó sínú ẹbọ àyàn ń wá owó lónìí àyàn ń wá síkì lónìí èyí tó le jùlọ náà nìyẹn á jẹ àmọ́ á lò á sì gbé àwọn kan tó lórí tó tó lágbàjú ẹnu níta jẹ níta mu ibi tá a gbé àti níta lò àti níta wọ àti níta máa gbó káàkiri ọlọ́run bá ní mọ́ fún ìlànà kan wọ̀nyí á sì kí ọlọ́run lọ́wọ́ òun lágbára lé àwọn kan wá gbá ọlọ́run mọ́ lónìí àìgbọ́ra ọlọ́run tó kónú sẹ̀mí ayé wa òun lọ́lọ́ fi fi ìbẹ̀rù wàhálà nínú sẹ̀mí ayé wa. bẹ́ẹ̀ bá mú ọmọ wá sí júmọ̀ lónìí tó bá kéré kọ́dà bí ò kéré ọmọ náà lọ́ máa ń jẹ́ bàbá tí jimọ̀ tán tí ò bá rí láàrin sẹ́jú márùn ogún ó sì bò ó kí ló fà gbéyàn gbéyàn ti gbé nísìnyí ó bọ̀ ẹkún yìí gbà yìí láti wá wọn mọ̀ mí o ẹ̀mí yóò sì jìnnà kò sí tó bílé léyìí jẹ̀mọ́ ara ìgbà ọlọ́mọ ọba ni olóòsàn ẹ̀dẹ́lẹ́bọ lónìí àìgbé ara ọlọ́mọ ọba lọ́sàn ẹ̀dẹ́lẹ́bọ ó tọrọ ọmọ ó tọrọ pọ́ ta ní ń fúnyàn lówó bẹ́ẹ̀ bá bá ọmọ náà ní kí ló ń fún ọdẹ bá bá kò sọ́wọ́ ọmọ lórí èèyàn mú nǹkan báyìí mú nǹkan báyìí hàn fún kò sáà àgbálẹ̀ tọ́wọ́ máa bí wẹ̀ wọ́n máa ń gúnṣẹ́ wọ́n fi ń wẹ̀ wọ́n fi ń para wọ́n fi ń wọ́n sọ́ọ̀bù wọ́n fi ń wọ́n gbogbo ẹ̀ kò sí tó o ntóbi ni pé àìgbà lọ́lọ́wọ́n ọba ló bí bá lọ́lọ́wọ́n ọba yóò padà kó sínú ẹbọ bíyìn ò bá lọ́lọ́wọ́n ọba yóò òun náà fẹ́ gun mọ́tò ó sì fẹ́ kọ́lé. Ìjọba ìsìn ń gbà iná kò tó jẹ fún ọ̀nà àwọn gbogbo ilé ìtàn ẹ̀gbọ́n ṣe. Ó ní ó ṣe yíwe nù ni, àìpé ọlọ́run ọba ni. Ọlọ́run ọba yìí nìkan ló lè fara nìyàn. Òun ló lè gbé nira kó fún ni, tágbára lẹ́nu. Kò sẹ́ni tó lè fara ni wá, kò sẹ́ni tó lè gbé nira kó fún yàtọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọba nìkan lábọ̀ ọgbà alẹ́. ọlọ́run ọba ó wá sọ àtàwákòl ìgbáralé èyí ó wá fi sí ààyè ó fi síbi síhàtúl islam wal iman. lára ń tàbùmọ̀ pé ìsìláàmù yẹn gbòòrò ìmánì ti ń bẹ lára yẹn ìyẹn gbọ́ ìyẹn gbọ́ gbá lọ́wọ́ ọba ara ń tàbùmọ̀ pé náà nìyí ìsìláàmù rẹ̀ dúró ìmọ̀nà rẹ̀ sì gbó dáadáa agbọ̀rọ̀ yìí tàwa bẹ́ẹ̀ o bá yìí tàwa bẹ́ẹ̀ èyí máa bẹ́ sẹ́yìn ibòmí ẹ̀rọ báyìí yóò họ kókó bá ọlọ́run ọba ọlọ́run ọba sọ̀rọ̀ àlùkò hàn kẹrì tó a pé lóòótọ́ lẹ ọlọ́run ọba gbọ́ kan tó a pé lóòótọ́ lẹ́lẹ́ ní imán ní ẹ bá jẹ́ mùsùlùmí lọ sí mùsùlùmí ni ọ gbà lọ́lọ́ nítorí wọn fẹ́ yóò ṣe fún ọ tọ́lọ̀ nǹkan mu. sọ gbọ́dọ̀ ń gbọ́ mọ wọ̀rí gbà lọ́lọ́ ọba nítorí wọn wá yóò ṣe fún ọ. kò ní ìdíkọ́ lọ ráwọn bàbá àtàlẹ̀ kẹ́kọ́ tó rọ́lọ́. bẹ́ẹ̀ ìjìnà sáwọn nǹkan tí ó da títí tí èfi dáhùn tí èfi dáhùn náà bá bẹ̀ ọlọ́run ó ṣe fún yàn. eléyìí ọlọ́run sọ tó bá ní mọ́nì ló pé ìgbà ọlọ́run ọba yín ní táàmù pé lágbájá ó ní mọ́nì ó sì ní ìsìlámù la ó ní kó mọ gbá ọlọ́run ọba nígbà tí wàhálà bá ti tẹ̀lé yín. eléyìí ó ní ìlànà àwọn ànábì ọlọ́run tó kọjá lọ àtàwọn àjọ wọn gbogbo àwọn ànábì ọlọ́run ọba wọn ń gbá ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà náà àwọn náà gbá ọlọ́run ọba nígbà táwọn kan wá dẹ́rù bà wọn ìgbà tí wọ́n lé àwọn sọ̀hábà kò ní maka tí wọ́n dára Madina àwọn gẹ̀bùrú tí wọ́n lọ́wọ́ fún maka àwọn á rí pé ìgbàláyè ti ń bá wọn ní Madina torí ń tán torí ẹ̀ lé wọn kó ní pé ìgbàláyè fi wọn bá wọn maka náà ni ẹ pé lé wọn kó yàrá wọn á dé Madina ìgbàláyè wá dé àwọn àkọ́bà wọn lè bá wọn padà wá fẹsẹ̀ rìn lẹ̀ tán wọn padà wá bá wọn padà o wọn á kọ́ gbogbo jọ bàtàn kọ́mọ ogun jọ wọ́n á lu ọgbọ́n wọn lè ṣe pé ọgbọ́n ọgbọ́n òun la fẹ́ dá báwọn náà bá tẹ̀ kọ́mọ ogun jọ tẹ́ pé ìrẹ̀wẹ̀sì ọkàn ó ti bá wọn tó ń tọ́wọ́ ogun wọn náà wọ́n rìn nìkan kó lọ wọn pé àwọn ará mọ́ta kẹlẹ́ fẹ́ bá jà yìí o wọ́n ti kán àwọn ogun tó pọ̀ o ẹ sá fún wọn o ẹ bẹ̀rù wọn o wàhálà ń bẹ lọ́wọ́ wọn o kí làwọn sọ wà sọ alladhina qala lahumun nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn sọ́ọ́bà yìí nítorí pé ìmánì ti wà lọ́kàn wọn tẹ́lẹ̀ fazadahum imana ìmánì ti ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ àwọn lẹ́yìn dẹ́rù bá àwọn lẹ́yìn dẹ́rù bá báwọn kan kóra wọn jọ fazadahum imana ìmọ̀nà ìmọ̀nì kankan lékún lẹ́kàn nìkan kọ́ọ̀lù àṣìbùnàlọ́hù wà ní àdùn àfẹ́ àṣìbùnàlọ́ ọlọ́run táwa tẹ́ná pọ̀ ni wà ní ìmọ̀lùwàkì ọlọ́run ọba dó lẹ́ni tí ẹ̀ máa dó sí ó tó lẹ́ni tí ẹ̀ máa dó sí. wàláì àyà yìí ẹ̀kọ́ ní fáwọn àtàjẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kan máa dẹ́rù bọ̀ ọ́ kẹsílẹ̀ yìí sọ fún pé èyàn ń bẹ sálọ́mù yóò sí tẹ́lẹ̀ èyàn ni wọ́n náà àmọ́ èyí tí wọ́n wúlò ń dọ́gba ló pẹ̀lú èyàn ọlọ́run nìkan ló lè ṣe ìbẹ̀ tí ẹ̀jẹ̀ ni ó wá dárúbọ ó halẹ̀ mọ́ tí bá ń bẹ lára rẹ lóòótọ́ dáadáa ka iman iman yóò lè kúlẹ̀ kan lẹ́nìkan bá dẹ́rù báyìí àdúrà látọ̀dọ̀ àní Muhammad ẹnì kan máa ń dẹ́rù báyìí ẹni àṣìbùnà allahu wa nínú alẹ́ mi ló sọ fún mi hadith ayé àpá ti gbé wa. báwọn kan bá ń dẹ́rù báyìí tán halẹ̀ mọ́ yín àbẹ́fẹ́ pàdé àwọn kan tẹ̀lé àbẹ́fẹ́ pàdé lágbájá bí àwọn tẹ̀tẹ̀ máa ń dẹ́rù bá àwọn èèyàn tó máa ń sẹ̀sìn wọn ọba. ẹ̀yà lọ pẹ̀lú wọn pẹ̀lú nítorí bá rí lọ́gbà wọn lọ́wọ́ fún ọgá gbósùnà wọn lẹ́yìn ẹ̀ka fún bàbá gbósùnà wọlé kí láàgbé wọlé. ìjọba tó ń wọ́n fẹ́ kí ojú wọ́n fẹ́ kí ojú family tó bá ti lọ sọ́kè àṣìbùnà lọ́hùn wà ní ìmọ̀lúwàkì ọbẹ̀ ọba ti mẹ́ta ó ti tán wọn ọtí wí ni wọn ilé ìlànà sọ́ba wí bil iman al iman sọ́ọ̀dì. ẹn tó bá ní mọ́nà lẹ́yìn ọ̀sán àbáníbà àbúrò náà kí ni àní àpéyìmú àní tó pépà ọmọ pípọ̀ fà ó ní ìgbàlẹ́ nípa bá fún ọmọ mi lọ́fẹ́ àti wọn náà kíni ẹwà ní àtúnyàwó ní mọ̀lẹ́sì lónìí mẹ́ta àá a ní tí ìṣe tí ìlú sùn àdá àkọ́jà lọ wọn. nínú àwọn sọ́ba wí eré ọ̀kẹ́ náà wí. ọ̀kọ́ọ̀lù hasbunallah wà ní ẹwà wo ara tọ́lọ̀ ọba dá fáwọn sọ̀hábà nígbà tó gbára lọ́lọ́ ọba ẹwà ara tọ́lọ̀ dá ẹwà tọ́lọ̀ ọba dá fún wọn. àwọn gèfèrí tí wọ́n wá sójú ogun yìí wọ́n lé ní one thousand wọ́n lé lọ́gbẹ̀rún kan gbogbo nǹkan àwọn sọ̀rọ̀ ju tírí ọ̀ràn tàpín lọ gbogbo àwọn sọ̀rọ̀ ju ọ̀ràn lọ. àwọn gbọ̀gbẹ̀ yìí wọ́n á ní nǹkan ogun ju àwọn sọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀ àwọn ènìyàn lọ́sọ́jú ogun ni wọ́n ti kọ́kọ́ ní àwọn gbẹ̀bí ti ní wọ́n ti ní àǹfààní pé àwọn pọ̀ jù lọ kọ́dà àwọn lè mú àwọn mẹ́ta lè mú sùn kan bí bá pọ̀ dé èèyàn mẹ́ta àdúgbò lé mú ni èèyàn mẹ́ta lè mú sùn kan ọmọ àdáyàrí ọlọ́run sì tó wọn lóòótọ́ nípa gba ọlọ́run ọba alẹ́láhi fatawakalu nǹkan tó mú mi ní gbogbo tí máa ń ṣe wọn náà wàhálà tó fẹ́ bọ́ǹgbè di ayé rẹ ọlọ́run kò gbára lé fúlàní tó lò sọ lọ jẹ́ mú mi ní. àdéhùn ọmọ bá ọ wàhálà ọmọ bá ọ à ń gba ọlọ́run ọba gbogbo àwọn tó máa ń dẹ́rù bọ̀ lórí ẹ̀sìn rẹ àbí ibiṣẹ́ rẹ wàhálà ìgbà ọlọ́run ọba àwọn yóò máa dẹ́rù bọ̀ láyé tó máa ń dẹ́rù bọ́ ọmọ sálọ́dọ̀ àwọn èèyàn ẹni tó ń sálọ́dọ̀ rẹ̀ ni ó gbọ́ tó tó ń sálọ́dọ̀ rẹ̀ ọ lè kú ọlọ́dọ̀ rẹ̀ kó ń gbọ́ kú. ó bá kú tán mo lọ́ọ́ ti sá lọ. ìyẹn lọ́nà ọba tó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ìwà nabi watawakkalu ala al-hayy la yamut ọlọ́run wà níbẹ̀ gbọ́ ọlọ́run ọba ọba àfààní ọba ìwàyè ọba tó lè kú lọ́wọ́ òní ọgbọ́n rí tó bá gbára ẹni tó gbára lẹ́yìn tó dóbi tó ọ̀nà máa lọ àti ọlẹ́yìn wàláì mo búra ó lè yọkọ̀ rẹ̀ tó wá kú. ọ̀padà wá gbọ́ pé ẹlẹ́gbẹ́ àwọn àbá gbé fóònù ah, bẹ́ẹ̀ ti kó afáàfin padà ó ti dáhùn àwọn ẹ̀mọ́ ń kú bẹ̀ ṣùgbọ́n àǹkan kú bà lánàá lórí àtàwọn wọ́n pẹ́ ọlọ́kadà gbé náà ni wọ́n ló gbó kọjá lẹ́gbẹ̀ẹ́ àtàgbé àti máa ń kó kí ní ìrìnàjò ni ó gbé nìkan kọjá èyí wàá kọ́ afọ wọn ó torí wọn mọ́lẹ̀ rí bọ́ ni ṣùgbọ́n wọ́n dàgbé rẹ pé à ń bẹ̀rẹ̀ wọn fẹ́rẹ́ sí ẹgbẹ́ wọn náà pẹ́pẹ́ níta ń gba alẹ́ ìyànnú jama kọ́lá ọba wa fẹ́ wọ́n ṣe ṣe ní ọlọ́run wọn lọ́nà ọlọ́run ni ò lè kú ó lè ṣígbẹ́ tí wọ́n ṣe mí tìlì kọ́ máa ń di egbò rẹ̀ mọ́lẹ̀ wá síbẹ̀ mọ́. ọlọ́ọba ọba láàyè tí kan kò lè ṣe láéláé kò lè gba àlejò mọ́. ẹ̀mí rẹ ló wà ìgbà ọlọ́ọba ẹ̀mí rẹ ló wà ẹ̀mí rẹ ló wà kò sí lára rẹ. ara ni wọ́n túmọ̀ rẹ̀ pẹ̀lú ìgbà ọlọ́run lọ. gbogbo àwọn anábì ọlọ́mọ ti sinú àwọn tó dájú wá lọ wọ́n ti sinú kò sẹ́ńtì òní wàhálà wàhálà táwọn sì táwọn arí òtútù wọn. jọmọ mùsùlùmí gbogbo tí wọ́n mọ̀ fúnra àbí tó bá wọ́n tẹ̀lé ayé rẹ̀ wàlẹ́ ọlọ́run bá wálé ọlọ́run máa ń tóyàn wọ̀ ní ìmọ̀lú wa kì ọlọ́run bá máa ń tóyàn àbí ọlọ́run bá wálé kí ọlá mọ́tà sí àlékún ìmánìyà wa tí ó fi ìgbára lé tó tọ́ kọ̀bí sínú ọkàn wa ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله أداك فالله عليكم في الله orí ajẹ́jẹ́ tán lọ́rùn fún ọba àlẹ́bà Muhammad nípa ọ àtàwákùn ó wá ku àwọn ẹ̀kọ́ kan tó rúkọ mọ́ tàwákùn tá à ń sọ yìí àkíkọ rẹ̀ òun ni pé ó gbọ́dọ̀ ní asbab tẹ́mbà ní ìyẹn gbá ọlọ́run bá bí asbab pẹ̀lú asbab ni o ká má lọ sí gbọ́ ká má wá ná àwọn méjì àwọn méjì wọ́n sọnù hálù súnà òun ṣe ní kòǹde orí mẹ́ kálíbà wà ní hálù súnà tó wà láàrin méjì kámáwọn bíi ẹni àkọ́kọ́ kámáwọn bíi ẹni kejì. al-i'timad ala al-asbab faqat ó burú pọ̀ kó jásí pé a sọ pé ìgbà oyún yìí kò yẹ sábà bí kúrò ọgbọ́n yẹ pé ọ́ ní àwọn kan ìgbésẹ̀ tó ń gbé lórí ẹ̀ àmọ́ àwọn agbọ̀rọ̀ gbé ara lé sábàbí nìkan lápèjúwe ọ̀ ń wá iṣẹ́ tìrì kan ọwọ́ láwọn èèyàn ń bẹ̀ tó pé ọ̀gá ni wọ́n ti lẹ́nu mẹ́ islam rẹ ò kọ̀ fún ọ kọ lẹ́yìn ìgbà tó ti kọ lẹ́tà tán wọ́n lọ bá àwọn tán lẹ́nu mẹ́ wọn sábà bínú islam sì tẹ̀lé ara ara agbára lé lọ́wọ́ lọ́pọ̀ ìwọ́n ti lágbájọ lẹ́yìn olóòtú ọlọ́lágbára lé ọ̀gbọ́n yé ọ̀gbọ́n pàákù yé mo ti kọ́ lẹ́tà tẹ̀mí náà kò ní alájì ló jòkó síbi tó ṣe kìíní alẹ́ ìlú kan alájì ọ̀nìdì alájì ọ̀ọ̀kan ní tẹ̀mí pé àtàlájì ti wà mẹ́rin ẹ̀gbàgbé ẹ̀ tọ́lá àìsàn sí alájì ń bá ó ní wọn gbà mí ó ti burú jù nù àmọ́ ọ̀rọ̀ ọba ẹni tí ń fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló lè sábà bí fún ọ kò sí kan tó burú bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ń láàrò pé kò yẹ kó ní nga tani bẹ ṣe hijira lọ sí Madina àwọn ní kò lọ jọmọ ọlọ ọlọ. ó sì rẹ tí ọdún àkọ́kọ́ lọ wọ́n rẹ tí mẹ́sì yàtọ̀ lọ́nà kó tó lọ ọlọ́wà ní kó lọ ànábì àmọ́ na Madina. ṣebí àwọn yóò bá wọn rántí ní sẹ́yìn nàbì. àlìfẹ́ ìnáwó ìgbàjọ́ lọ gbà wọn tó lọ gbà wọn tẹ̀bí tìbí lọ́la mú lọ. kó wọ́n yóò pé ìbọn lọ́ni lọ kó bá yá yóò rẹ̀ tó anabi wa wá ẹnìkan tó mọ̀nà Madina tí ó mú lọ èló lọ gbà wọ́n sì jọ sùn papọ̀ ọmọ lọ Madina. kánabi wa ni mo bá ọlọ́ba ìbọn lọ Madina ẹlẹ́kùn ọlọ́ba Madina náà kò tẹ̀lé ìkọ́bí ọmọ Madina kọ́kọ́ jáde lórí ẹni. yìí wa ni gọ̀tún lọ ọyà gòsì lọ ó rọrùn fọlọ́ bá bẹ́ẹ̀ àmọ́ anabi wa asab ó wa sábàbí sábàbí ni pé ta ló mọ̀nà Madina lẹ́yìn ẹ̀yìn omi anẹ́bì ti mọ̀ pé ó súnmọ́ tí wọ́n lépa àwọn ó súnmọ́ tí wọ́n jáde kan lépa àwọn ọ̀nà màdínà ní ti lápẹ́jú ọ̀nà sàó gáràjì anẹ́bì ó kọ́kọ́ gba ọ̀nà sọ́mi lọ́nà púpọ̀ tó màdínà ó sọ́mọ̀ tó màdínà nílọ báwọn fẹ́ lé mọ́ wọn jọ̀mọ́ wọ́n kọ́dà àwọn gẹ̀fẹ̀ rí wọ́n ní gbogbo ẹgbẹ́ rí ànẹ́bì mú àwọn òfin náírà ń kún mi owó gidi ni o owó gidi nígbà náà o ní na nkọ́ra fún hundred ó tún fún yẹn ní ànẹ́bì káàkiri wọ́n wá lè inú eré lọ ibi gbogbo wàhálà tẹ bá sí láàrin títí ìjọba rí ẹ padà bàtú wọn ò rí wọn padà lẹ́yìn ìgbà yẹn ó jẹ wá jáde ńbẹ wa lọ kí ló ń tẹ̀lé ẹ̀lẹ́tìmọ́dá sábà bí ló máa ń rán ni wọ́n ń gbẹ́jẹ́ máa ma àti lọ́wọ́ máa wọ̀ tí ó ti kéde yìí tí ó ti máa ní kánmọ́ ẹ̀fọ́ ìgbàgbọ́ lọ́wọ́ mi ń sẹ́ ànábì òrò bẹ́ẹ̀ kọ́dà tẹ́mọ́rọ̀ àná kòtò fún ìdíjọ́ mẹ́ta yìí kí ni wọ́n jẹ kí ni wọ́n mú kí ni wọ́n jẹ kí ni wọ́n mu wọ́n ti wá ṣètò pé àsìná ọmọ àbákiri kó máa bá àwọn gbóúnjẹ wa ọ̀rọ̀ àbákiri bẹ́ẹ̀ ló máa gbóúnjẹ fún wọn tí níbi tí wọ́n wà ní káàmù plan tí níbi tí wọ́n wà ní dọ́kítà ni àti wọn máa gbóúnjẹ wa fún wọn bẹ́ẹ̀. ó wá súnmọ́ kí wọ́n lépa nẹ́bí kí wọ́n lépa tí ọ̀bá lánàbí wo ẹ lọ́lẹ́ àbákiri wo wọ́n yẹ wọn bẹ́ẹ̀. sọ ẹsẹ̀ ọ̀fẹ́ rẹ̀ wọ́n hàn ó súnmọ́ wọ́n ẹsẹ̀ rẹ̀ wá jáde àwọn tí wọ́n ń apá kí wọ́n tẹ̀lé àwọn ẹran tó kéde yìí yóò kojú ẹsẹ̀ rẹ̀ sábà bínú ọba ó ní ti sábà bí o ó gbọ́ yé tọ́kẹ́dá onígbọ́dọ̀ ní ọwọ́ àjòkó jẹ́ ọlọ́jẹ́ ọlọ́ọ̀ni ń bọ́ yẹn ẹ jòkó jẹ́ lóòótọ́ ọlọ́ọ̀ni ń bọ́ yẹn àmọ́ gbọ́yé ìyẹn máa ń gbìyànjú ni. lásìkò tá a wà yìí ti wá lé kàkà yìí náà ọ gbìyànjú ọkùn wa wá iṣẹ́ kúnṣẹ́. bọ́lá bá lọ́wọ́ ti wọ́n ìjà báwo máa tọ́kọ̀ mọ́ àmọ́ bí hasbẹ́rẹ̀ máa lè hasbẹ́rẹ̀ ọ gbìyànjú ọkùn wọn nà fún wọn fi rí ṣe o sálárì yóò lè tó ọ̀lẹ́lẹ́bí sálárì yìí o wọn àkójọ lókun láyé láyé ọ̀lẹ́lẹ́bí sálárì yìí àti kọ́síkì nìyí ọkùn bẹ́ẹ̀ bá gbá alẹ́sà àbí nìkan kò dáa àwọn mìíràn gbá alẹ́sà àbí nìkan ẹ mọ̀ wọ́n rí fún ìlú ti fẹ́ ìwé náà kára bí níbẹ̀ yìí nítorí kó bá kọ́ ọ́rùn náà nìyẹn òun rò pé ìwé tó ń kà ló sàn ọ̀dẹ̀ tó ní lárí ni àìgbá alẹ́sà àbí nìkan sáà àbí lásán lélẹ́yìn àmì ẹni tó kàwé tí ò ní í ṣe àmì ẹni tó kàwé yóò sì máa kàn tó àwọn pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ìkọ́jọ́ náà. Ànábì sallallahu alaihi wasallam àníbà fáwọn sọ̀hábà ó ní tó bá yẹ tó ẹgbà lọ́lọ́wọ́ ọba hápọ̀tàwà kúlìhì bó ti yẹ kẹgbà lé ẹwà dì lọ́wọ́ sẹ́kọ̀kùn kàmà yẹ́rù sí ọlọ́run yóò sì máa ṣe fún ikú yí gẹ́gẹ́ bí ti máa ń ṣe àsìkì jẹ́ ẹ̀mú fúta ní fún ẹyẹ ẹ tọ́ ó tọ́pa àti di ẹyẹ ó bá ká pàṣẹ ẹyẹ báwa ti gbá ọlọ́run ànábì ní ẹ̀ní ẹ̀dá ẹ̀rọ náà bẹ́ẹ̀ bá gbá ọlọ́run ọ̀rọ̀ tó yẹ kí ẹyẹ gbá ọlọ́run èyí tó tó àbíkẹ́ ẹgbẹ́ anabi tọ́ka àti di ẹyẹ anabi wa sàlàyé anabi ni bá jí làárọ̀ kèéfì kankan nu ẹyẹ mọ́ ẹyẹ wa ní jòkó síbi ilé rẹ̀ tí wàá fò lọ láàárọ̀ kò ní ti kankan nu rẹ̀ mọ́ ìgbà tí ó fi bì ọ̀lẹ́ anabi ni kò ló ti kú anabi bá gba lọ́wọ́ bá gba bá gbọ́ ẹ̀ra lọ ẹyẹ bá gba lọ́wọ́ ọba gẹ́gẹ́ bí ẹyẹ ti gba lọ́wọ́ ọba ọlọ́wọ́ bó máa ṣe á ti yín rọrùn bó yìí ti tẹ̀yẹ náà kí ni wọ́n máa fi jẹ̀mọ́ náà àfẹ́ ìjálà bí kí lọ́wọ́ ń ṣe rúnlé. kí ni wọ́n máa àwọn tó ń kọ́ ọ́ fún ẹ̀mí báwọn mẹ́ta ń pàkọ́ sílé kí wọ́n máa jẹ àlọ́ ẹ̀mí ọ́ ó gbìyànjú lẹ́yìn wọ́n lọ jáde lọ wọ́n jòkó fún ilé ànábì kìí jòkó lé táwọn fi jẹ́ ànábì ní tẹ́lẹ̀wọ́ jára bí ẹsẹ̀ sí ọ̀rọ̀ kọ́lá kẹsì sí ànábì ọmọ kìí ṣe kò sí wòlíì kan mọ́mú mọ́lì kìí ìmọ̀mù ni kò sí jára bí rí wọ́n àfáà náà nù wọ́n sábì yóò sí jára bí rí ìmọ̀mù sábì wọ́n ní sẹ́ lọ́wọ́ tí wọ́n ń ṣe. ló fi jápé ìjọ kan ẹnìkan náà ń ṣe kọ́lùwà táǹpẹ̀ ní ẹ̀tìkọ́ ẹ̀tìkọ́ àfúnimọ́sálásí lásìkò ọmọ lórí wọn bá ti ń jòkó yóò wà ní máa ń bá gbogbo kí ni wọ́n ń sẹ́yìn àyè ah, àwọn ọmọ bàbá yẹn máa kí ni wọ́n jẹ kí ni à ń jẹ wọn máa ń yà yìí kẹkẹ àwọn eléyìí kílẹ̀ yóò pélé yìí àwọn tó máa ń jòkó sí ilé tó yẹ kí àwọn ọmọ kílẹ̀ máa ń tà wọn máa ń rẹ wàhálà ẹni èsì ni wọn lásìkò wọn máa rù ẹni òsì burúkú ni wọn ẹni tí èjì àdúrà ẹni èsì ni nítorí mọ̀ pé ìwọ tó ń lọ kó fáwọn àfi ìjálàbí ọlọ́ọ̀gbìn ọlọ́dọ̀ ọlọ́ọ̀ba ìwé kọ́kọ́ lọ sí sẹ́ńtà pẹ́pẹ́ sí aláàlú lọ sí o pé ó lóore ju jòkó tí ti lọ lọ́dọ̀ o àmì ò mọ̀ ọ̀hún mọ̀ kankan pé wúrà ni ọ́ ọ wá sọ ẹ dára àdá yóò ti máa halẹ̀ mọ́ owó tó tó máa lọ́lọ́ òun tọ̀ wọ́n máa ń fọ ní kíní lẹ́ni tí máa ń fọ ní ẹ gbìyànjú ni ìsìn máa ń gbìyànjú ni àlejò wa kọ́ alẹ́ kọ́ gan-an bá a ti máa ń gbìyànjú bá a ti máa ń láti jì gbogbo ọ̀nà tí ẹ fi ń láti jì alábi ti kọ̀ wá sí ewu lówó. bẹ́ẹ̀ni kí n bá ní òun fẹ́ sọ̀rọ̀ láti jì fún yín yóò àwọn báyìí lọ́wọ́ gbogbo àwọn ẹ̀fọ́ yẹn ránkà lé o. lára àwọn ọ̀nà tí ẹ máa ti mú láti jì kẹ́hìn láti jì dáadáa anabi sallallahu alaihi wasallam anabi lọ́wọ́ máa fi alibarika alibarika ńlá tí àwọn á ti kì àlè tí wọ́n máa ń dájú jáde lé lọ síbi iṣẹ́ wọn àbáríkà ó máa wọ̀ ọ́ ìwọ ti fagbọn owó sẹ́kàn yẹn tó dé ọ̀wọ́n àlọ́ bíṣẹ́ mẹ́sàn-án wọ́n lọ lágún mẹ́wàá ọ̀wọ́n àlọ́ ọ̀tà ọ̀wọ́n kiri ilé ilé àwọn ọ̀nà Islam gbé kalẹ̀ fún wa tí a máa fi ń gbé alẹ́ fún ọba rẹ̀ a ní gbé alọ́ ọba sangi sí pé kò ní dasbab ọ̀sì gbọ́ ọgbọ́ alẹ́ àbábù náà méjì wà náà ara wọn ni ọgbà ọlọ́run ní ni وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته الله